اتقوا الله حق تقاته اتقوا الله كما ينبغي أن يتقى اتقوا الله في السر والعلن اتقوا الله في معاملاتكم واتقوا الله في أحوالكم جميعا واعلموا أن العاقبة للمتقين ما خسر عبد اتقى ربه أبدا قال الله عز وجل إن الله مع المتقين تقوى الله هي السعادة تقوى الله هي الفوز العظيم تقوى الله عاقبة حسنة فلا يكون من الفائزين لا في الدنيا ولا في الآخرة إلا بتقوى الله حذر الله سبحانه وتعالى نبيه من أن يتخلص أو ينقص من درجات التقوى من شيء وهو أتقى الناس لأنه هو أعرف الناس بالله رب العالمين وقال الله عز وجل يا أيها النبي اتق الله فالتقوى أمر مهم ينبغي مراجعتها في كل أحوال ومن رزق الله أحوالا حسنا في أن يراعي قلبه وأعماله وأقواله موافقة لتقوى الله في حال فلا يأمن أن يسلب منه ذلك بالذنوب وأن يسلب منه بعدم شكر الله على هذه المنزلة العالية التي هي منزلة الأنبياء الله سبحانه وتعالى جعل الأنبياء من أعلى الناس تقوى من أعلى الناس ممن يتقوه ولا كثير في أن يقال قد خلق الله عباده لتقواه فتقوى الله خير من ينال ولقد كتب الله بيد القوة وسبقت في كتابه العزيز أن النصر للمتقين قال الله عز وجل وهذه من حكمة المفسرين المبصرين به أحكام الله رب العالمين جعلوا آية قال الله عز وجل وإن جندنا لهم الغالبون أرجوكم الله وبا أترى عليكم كي يفون شأن محمد صلى الله عليه وآله وسلم أمر لي النبي أمر الصحابة جماعة مسلمين gẹ́gẹ́ bí ṣe jẹ́ wípé wàsíyà àwọn ànábí ọlọ́run ọ̀nà ni tí wọ́n jíṣẹ́ fún gbogbo apátápátá min awwalina wa akhirina wa mimman balagat risalatuhu an nakuna minal muttaqin kájẹ́ tí ó bẹ̀rù ọlọ́run bá bẹ̀rù ọlọ́run lè má jẹ́ kí èèyàn lè sọ̀rọ̀ kódà níbi tí èèyàn ti máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ̀rù ọlọ́run lè má jẹ́ kí èèyàn lè rẹ́rìn ibi tí èèyàn ti máa rẹ́rìn tẹ́lẹ̀ bẹ̀rù ọlọ́run lè mọ́ lè jẹ́ kéèyàn ó lè wàkọ́ọ̀lá rasulullah sallallahu alaihi wasallama wallahi law ra'aytu ma ara tẹba lè rí nǹkan tí mo rí ni labakaitum kathiran wala duhiktum qalila aw la duhiktum qalila wala bakaitum kathira yani yóò bá kéré o sallallahu alaihi wa alihi wasallam ó kan sọ pé èèyàn bẹ̀rù ọlọ́run kò sí fipamọ́ kò sí dọ́gbọ́n sí ìbẹ̀rù ọlọ́run ló ṣe àwọn sàábí annabi muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́run ròyìn wọn ọlọ́run wọn débi wípé ni wọn ẹn tó gbogbo property rẹ̀ báyìí tó sì rò pé ah, á ilé fànábì ilẹ̀ lọ́hàpọ̀ kẹbẹ̀rẹ̀ ọlọ́run a ní sánlẹ̀sán anábì ń lọ wá wo gbogbo dúkìá tó ní pátá ní mọ́kànjọ́ náà wá ní ah, ilé fànábì ilẹ̀ àfi kí mínà wá ibi tó bá wà ibi tánàbì yìí wà wà ó sì fi gbogbo property rẹ̀ lẹ́yìn sí lọ tó tó dọ́gbọ́n kó díẹ̀ mọ́ra ń bẹ́ẹ̀ ẹ̀dí tí wọ́n tó lé dẹnu ọ̀nà bòdì ìlú ìkọlù ti síṣẹ́ tó fẹ́ kọ́ bó bá ti ma pòun ló tẹ̀lé onímù kankan jáde ó sì níṣẹ́ kí n kó fún yín ó sì kó fún yín ẹni tó bá ṣiṣẹ́ owó pẹ̀lú àgùn tọ́lọ́run tó pẹ́ kó tó dá lóhùn yóò mọ̀ túmọ̀ wípé promise rẹ̀ nínú promise tó wà ń bẹ kò sówó mẹ́ wọ́n yí máa sọ̀rọ̀ kí ní ó padà ṣẹlẹ̀ fún àzọ pé ah, ẹ wá padà lówó ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ la ilaha illallah wọ́n yí sọ pé ah, ẹbá ti wá yá nìsìn kódà ọ̀rọ̀ yóò wá pọ̀ sí ọlọ́run yìí sọ bẹ́ẹ̀ kódà anna ìfàrọ́kùn annakùn pẹ̀lú àtàrtùmùláha wa rasúlá pé ọlọ́run ọba lẹ mú àwọn èyí wá dí Mọ̀dínà táwọn kan wá gbà wọn lálejò ọlọ́run wo táwọn náà ṣe ọlọ́run ni wọ́n yóò kọ̀ṣọ́ hanafsihi ọwùláyíká wọn mọ̀fẹ́hù kò sí tó mú wọn ṣe bẹ́ẹ̀ bí ó nínú tó wá léwu jù bẹ́ẹ̀ èèyàn lè wà jẹ́ tí ń bẹ̀rù ọlọ́run ní ìjókòó kan báyìí ọlọ́run máa ń ṣàánú mùsùlùmí àwọn àwọ̀wálù kan fẹ́ wá bá inú ìbẹ̀rù ọlọ́run mú náà pé ah la ilaha illallah kò yẹ kí n ṣe báyìí kò yẹ kí n sọ báyìí kò yẹ kí n jẹ báyìí kò yẹ kí n jókòó sí àwá tán pé sórí ti di olùbẹ̀rù ọlọ́run kàlà ó dìgbà tó bá tó di ṣé èèyàn ó jí tí ọkọ̀ wá sí lọ́kànrù ó fẹ́ sùn tí ọkọ̀ wá sí lọ́kànrù ìbá mi sọ̀rọ̀ tí ọkọ̀ wá sí lọ́kànrù yá àfikà bẹ̀rù ọlọ́run gbogbo ìgbà tó bá ti dì báyìí yẹ̀kúnù làábù ẹrú tọ́lọ́run bá fún nírú ẹ̀ ó sì oríire lọ́dọ̀ ọlọ́run bọba dẹ́dà àwọn tí ó borí nínú gbogbo òṣòro wọn àwọn ènìyàn ó dá ọlọ́run bá kìí béèrè pípọ̀ tọ́lọ́run bá fẹ́ ṣiṣẹ́ kìí bèèrè kí káwọn mùsùlùmí ó pọ̀ pé ẹwà pọ̀ níjọ́ tọ́lọ́run sọ fánàbí Muhammad sallallahu alaihi wasallam pé pípọ̀ ó dé o ẹ padà pọ̀ ọlọ́run mọ̀ wípé àwọn rọ̀sá yàní rọ̀záìl nínú àwọn ọmọnìyàn ni Islam kìí sáwọn táwa ń fẹ́ kìí sáwọn ẹwà tó ti jú àwọn ẹwà gidi tọ́mọ rẹ̀ dáa láǹsọ nínú Islam ìgbà tọ́lọ́run sọ fánàbí pé wọ́n padà pọ̀ ọlọ́run jẹ́ kánàbí ìgbé ìwò ní sílà ni wọ́n mọ́gbàdà àmọ́gbà tí wọ́n pọ̀ yí tó jẹ́ pé tebitebi lẹ̀ ń ṣe islam yí ti pé ẹ́ ṣe ó sì já síbẹ̀ báyìí ìgbà náà la mọ̀ àwọn tó sòdodo ọlọ́run bá sọ subhanahu wa ta'ala ní suratul ankabut

ibi tó kù sí lára wa ẹ̀ ọlọ́run tó fẹ́ yọ kó ń bẹ̀ yóò yọ̀dọ̀ tí yẹn ká tó kó gbọ́dọ̀ yọ àdánwò sì gbọ́dọ̀ dé bí ẹ̀ tàn tún ṣe ni tí wọ́n sọ pé ẹni àà gbogbo nǹkan ló ti bàjẹ́ lára ẹ̀ wọ́n wá ń yí padà gbogbo tó wọ́n fẹ́ tí padà lára ẹ̀ náà tí wọ́n fi mí ìsìn ìnira ó débẹ̀ ìjọ tó ọba débẹ̀ àmì tí ọ̀rọ̀ tí kàn kò tí mọ̀ pé à bádánwò bá débi bó ní ṣe bó kó yanjú bẹ́ ọlọ́run sì lé dáwọ́ bẹ̀ ya òyìnjú ń bí ẹmọ́jáde wò gbà bí mọ́ anábi tí egbò tó dé mọ́ra ẹ̀ṣẹ́ aládánwò aládánwò nínú egbò tó dé mọ́ra ẹ̀ jọ́tàdánwò bá débẹ̀ nígbà míì ibi ẹ̀mí ní mọ́ lọ ẹ̀mí ẹ̀mí yàn fọkàn sí tọ́lọ́run á rí pé ah, ah, agbẹ́kẹ̀lé wọn ń pọ̀ lórí lágbájá èèyàn bí ti ẹ yóò sì dáyọ yìí lọ́hàpá ọlọ́run sí bẹ́ẹ̀ fún ànábì Ibrahim alayhi salatu wasalam anábì Ibrahim fẹ́ràn ọmọ rẹ̀ débi wípé Ismail ọmọ táà ti ń dúó dé fún more than 90 years lẹ́yìn òbí ó wá bí tán ọlọ́ni wà lámà bálagọ mínú sáàyà nígbàtọ́ ọmọ máa wúyàn lẹ́yìn òwò pé ha ah, àṣà ọmọ rẹ̀ ọlọ́ni a wá sọ fún pé ó pa ò láìláìlọ́lọ́ ẹ̀yìn pé <clears throat> àdánwò ẹwà dúrà àdánwò tí anábì Ibrahim ti rí oríṣiríṣi ló ti rí wọ́n jú ìyànú náà wọ́n ṣe oríṣi ló ti rí ó pè lè pé èyí tó ti ń dóde láti jọ ìwà báyìí ìyẹn ni ọmọ rẹ̀ Ismail ìfẹ́ ipọ̀ ta ni ò ní nífẹ̀ẹ́ sallallahu alaihi wasallam àwọn ẹni rí sì dìgbọ́ inna Allaha yaghar ọlọ́run àjò owó inna Allaha yaghar ọlọ́run àmọ́ àjò owó àṣínú sífà ọlọ́run ni kẹrù kan ti pẹ̀lú tí ma ń yẹ náfílà fọ́lọ́run tẹ́lẹ̀ kó wá fẹ́ àwó kó fi náfílà lẹ̀ kọ́lọ̀ ní ìwà àtìyàwó rí ó jà ọ̀ àjọṣepẹ̀ mi àti ẹ̀gbọ́dọ̀ bàjẹ́ ọ̀ àṣẹ o ti mọ bá ọlọ́run ọba o ti mọ gbààwẹ̀ fọ́lọ́run tẹ́lẹ̀ kí o ti mọ ṣe dáadáa fẹ́lẹ̀ kó wá bímọ àbí kó lówó kó wá dé kó wá pa wọn nǹkan tí kọ́lọ̀ ní ìgbà owó yìí ó bà àjọṣepọ̀ wa sì dá fún ọjọ́ owó ìlọ́run láìláìlọ́wọ́ wọ́n wá rò pé ah, àdánwò ńláńlá hàn àdánwò ti bọ̀ kìí sàdánwò lórí tọ́lọ fún ẹ̀yìn tó fílẹ̀un làdánwò ìtí yíò ṣe ẹ̀ làdánwò ọlọ́run bá isi ìgbàrú ẹ̀ ọlọ́run bá ń sọ subhanahu wa ta'ala suratu safat ọlọ́run ni walaqad sabaqat kalimatuna li ibadina al-mursalin ẹ̀rú mọ́ bá àwọn ànábì ọlọ́run tọ́lọ́run bá rán wọn ṣẹ́ ọ̀daràn làwọn ilé tàbí jíṣẹ́ láwọn ilé wọ́n fẹ́ pààyàn ní ọlọ́run ni ẹ gbọ́dọ̀ bẹ̀rọ ọlọ́run sọ fún Musa bẹ́ẹ̀ pé à ìní láyà fọ́fù dàdẹ́yà níwájú èmi ìrìnyàn iṣẹ́ kéyẹ̀ wá mọ́ sọ mo ń rí yìí sí jìnà ẹmọ́ lọ fún ó bá ṣe nǹkan fún ebé mi náà wà ń fún Musa kò tún bí ọlọ́run padà mọ́ lẹ́yìn ìgbà náà kódà ń gbà tí wàhálà dé

ọ̀nà wo ipa wo ni owó ọlọ́run ọba máa ń dé lọ́dọ̀ ẹni tó bá fẹ́ràn ní o ìsẹ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ìsẹ̀ gbogbo èèyàn lọ́dọ̀ bá jò ara ọ̀ àwọn kan wà bí wọ́n sì jìnà sọ́lọ́n sí lọ́lọ́n sí fẹ́ sí ọlọ́run ti bínú sáwọn ọlọ́mọjà wà wà náà ọlọ́run sọ fún àwọn anábì rẹ̀ ó ní walaqad sabaqat kalimatuna li ibadina al-mursalin àti wọ́n ti kọ́ biyadil quwwa pẹ̀lú ọwọ́ ìyàmì wọ́n ti kọ́ pẹ̀lú bí tí ó sì yí padà mọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni innahum lahumul mansurun ẹ̀yin ilẹ̀ borí gbogbo tó bá kẹ́ máa dojúkọ lónìí innahum lahumul mansurun wa inna juddana lahumul kó máa ṣẹ́jú báyìí pé ah wàláhì ó sì fẹ́ yíwọ́ kò lè yíwọ́ wà ń bẹ́ẹ̀ kódà bí ó ti fẹ́ yíò ẹ̀ fẹ́ yíò àwọn kan kó láàrin yìí ìwọ yìí ò gbọdọ̀ sínú àpọ́nlé yìí ò rí sáfẹ́ ńgbà táwọn Uhud Ọlọ́run make sure pé yàtọ̀ jẹ àwọn mọ̀mí nígan torí pé kò fẹ́ káwọn mùnáfìkì nírègùn lórí ohun Ọlọ́run pé àṣẹwájọ jagun Uhud ní sẹ́wá wíní ẹ̀wíní àmọ́gbà tí ó sáwọn mùnáfìkì bẹ̀ lógún bá wọ́n sì wíní kò sáwọn bẹ̀ wọ́n wá ń wo àwọn tí wọ́n bá jà wípé wọ́n kéré Ibn Mas'ud ní àwọn bí ara pé tí wọ́n tọ́gọ́rùn bá wọn àwọn more than 1000 ọlọ́run ní tá a bá jẹ́ kẹ́ẹ̀rí pé wọ́n pọ̀ ní lafashiltum wà látànà zaatun ẹ̀rú o arórí ta ṣe ni pé wàhálà tó tóbi àṣíyọ́kù àmọ́ ogun èyí tó wá lè jù bá ń lọ ha ogun ilé ha ah, tó bá ń gan ha ah, ọlọ́run ayẹwọ́ káwọn mùnáfíkì ó lè nínú téèyàn fi máa ń ríran lọ́wọ́ ọlọ́run ò ní wàlàkọ̀t sábàkọ̀t lé ìbádìíná almursali innahu lahum mansurun wa inna jundana lahum al-ghalibun ọlọ́run tún pọ̀wó yẹn fún wa ní suratu al-imran ọlọ́ni alladhina qalat lahum an-nas inna an-nasa qad ogun wúdù yẹn náà ni wọ́n ti sọ pé ah ọwọ́ ti wá bá ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ọdún báyìí wọ́n tún fẹ́ gbáradì pé ká tó o wọ́n ní Umar bin Khattab mi sọ pé tán bá bí a sì bá wọn jà bẹ́ẹ̀ ọlọ́run wa ń sọ ọ̀rọ̀ yẹn wá dùn mọ́ ọlọ́run ọba débi pé ọlọ́run bá sọ pé wọ́n sọ pé kò ah, jẹ́ máa wulẹ́kùn fàkṣọ́ọ̀ kọlu asbunallahu wa ni'mal wakil àbẹ́ ah, ah, bá tún dé àwa náà wà ń bẹ̀ àbẹ́ ọlọ́run ọba àgbẹ́kẹ̀lé téèyàn mọ́ nínú tọ́rọ yìí fi wọlẹ̀ ọlọ́kùnfẹ́ ní kọ̀kan wa gbogbo tọ́lọ̀ mọ́ fi ń bá ẹrú ẹ lò bó náà bá ṣe bá ọlọ́run bá lò ní kò sí ebi ọgbọ́n ìyẹn mẹ́wọ́n fi ń wọn kan dọ́gbọ́n wọn ti pẹ́ ah ebi ètè rẹ̀ wọ́n fi ọgbọ́n àti máa ti wọ wàhálà báyìí ti máa ti ṣe báyìí ti ṣe ọlọ́run ti dá kan dá ti pẹ́ àmáwọn kan wà ọlọ́run sàdéhùn fáwọn pé ẹ̀ ní rí bàjẹ́ hmm

wọ́n ní lanùkìrìjànákùn min àrùdínà hádà áwó látàrùdúnnà fi mílátìnà tẹbá ti mọ̀ pé ẹni ṣe dáwà náà ń ṣe tẹbà mọ̀ sí tó yàtọ̀ nílùú wa a lè ipò lùí ẹrúgbà wọn ànábì ọ̀n lóòtọ́ a lè ipò ọ̀nà lùí ọlọ́ni fa áwọ́há ọlọ́ni ẹ̀yìn láàfún ní ilẹ̀ gbogbo tẹ́lì tí wọ́n gbé ẹ̀yìn lẹ́ẹ̀mí gbogbo ẹ̀ ṣe sùúrù ẹ̀yìn ṣe sùúrù ọlọ́run ò jẹ́ kí ìdẹ́rùbà àwọn kèfèrí òjò lápa lẹ́mí àwọn ànábí ọlọ́run tó fi ní wà áwọ́há iléhìn gbogbo bí wọ́n sí láwọn ń ṣe yẹn tán lópa wọn lágbára àkọlẹ̀ dọ́dọ̀ yìí àwọn ó lé àwọn ẹni yẹpẹrẹ lanúkìrìjánná àázùmínà àdàlì ẹ̀rọ àwọn ẹni yẹpẹrẹ tí ń bẹ́ lù àì wọ́n gbọ́dọ̀ bá gbé mọ́ àwọn eléyìí wọn mọ́ ọlọ́run olúwa ọba dẹ́dà subhanahu wa ta'ala ó fún àwọn mùmìnì ní kàpálẹ̀ wọn lórí kí lè hàn mọ́ fi dì bẹ́ẹ̀ tọ́yẹ́ pé bóòlà dé oúnjẹ mọ́ lọ́dún èèyàn alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillahi alamin wa ala alihi tayyibin wa sahbihi al-akhyarin wa ala kulli man sara ala nahji ila yawmiddin ọlọ́n ti sọ fún wa ní tó ń fi máa rán yà lọ́wọ́ anábi náà sí sọ sallallahu alaihi wa sallam bí yẹn ṣe mọ́ ríran lọ́wọ́ ó náà ní kí yẹn dúró tó fi ọlọ́run kẹsẹ̀ yìí ó rìnlẹ̀ níbi títẹ̀lé tọlọ́run kó má jẹ́ pé ńgbà tó bá dùn mọ́yàn nìkan ní ẹfẹ́ mọ́ tẹ̀lé tọlọ́run àwọn ìgbà míì wà tó yẹ pé tọlọ́run fi dán yàn o àwọn nǹkan tí agbára èèyàn ká gan nígbà míì láà ló wù yàn ṣe tọ́lọ́run ló wù yàn ṣe ọlọ́run ràn yàn ṣe àbẹ́lọ́wọ̀n kún ọ̀ràn gbogbo wa ṣe bọ́lọ́n ti sàdéhùn kún ọ̀ràn àwọn kan lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló sàdéhùn páwọn kan dẹ̀ ní ẹ̀pẹ̀rẹ̀ olùwàbádẹ́dà ó wa ta'ala ra ni wa ma asabakum min musibatin fabima kasabat aydikum gbogbo ìbànújẹ́ tó bá ṣẹlẹ̀ sí gbogbo mùsíbà tó bá kàn fábì máa kasabat aydikum ń tẹ́ fọwọ́ ara yín fàbúra yín wà máa sọ́bà fún mí musibati gbogbo tẹ bá rí pé á ṣùgbọ́n lọ sí wá padà rí báyìí òbí ma kásabat àìdíkù wọ́n náà rú dáadáa tó fọwọ́ rẹ̀ fàánì ọlọ́ ni wà yá fún áńkẹ̀ fèrè kódà kìí sí gbogbo tó fọwọ́ rẹ̀ fàgán ló ṣẹlẹ̀ sí ọ àti fiọ́lẹ̀ lórí àwọn tó pọ̀ ó pọ̀ tàfiọ́lẹ̀ ó pọ̀ tàfiọ́lẹ̀ gbá ó sì wá jẹ́ nílé so rí bàjẹ́ ilé tó ṣe ó sì wá jẹ́m̀bẹ̀ wọ́n díẹ̀ tó rí díẹ̀ ó jẹ́m̀bẹ̀ ni olúkálùkù náà mọ́ láti jọ jímọ̀ tàà pàkó ẹ̀ onígbò fìlà gbogbo nǹkan ó ṣe dáadáa àmọ́ àmọ́ bá sí rí àwa náà mọ̀ pé hey wọ́n ti di ọ̀rọ̀ báyìí mo wọ́ sí yan ó sì tún ṣe náà ọlọ́run bó ọlá sí rí lọ́lọ́ọ̀kọ́ ó bó ọlá sí rí lẹ́ẹ̀kejì ó bó ọlá sí rí lẹ́ẹ̀kẹta ó bó ọlá sí rí lẹ́ẹ̀kẹrin ó bó ọlá sí rí tọ́lọ́n fi bínú sáwọn míì tó fi yẹyẹ wọn lọ́mọ yẹyẹ wọn ọlọ́run ni wàyá fò an kẹfìrì ọlọ́run tó sọ́nu sórọ́tù Ali Imran ọlọ́run ni ẹ̀wàlẹ́mà asọ́bátùkọ̀ musibatun kọ̀dí asọ́btún bìtìlẹ̀ ìhà musíbà ẹ̀ ọ̀kan tó bá in tí ó kéré ní times 2 rẹ̀ lẹ́ ti ṣe ọ̀kan kàn yí bẹ̀. ẹ ti ṣe ṣùgbọ́n mo fẹ́ kó orí inú tí ó ń ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ mo fẹ́ kó náà jẹ́ bẹ́ẹ̀ kọ́ dé kultum gbogbo ìgbà tí mo sí bàbá kan ìdánwà ah, ní àà ó nílùú nǹkan báyìí sí wà lè kàmí sọ fún wọn pé tó fowó ara rẹ̀ fà ní ọlọ́mọdọ̀rọ̀ wa ọlọ́mọdọ̀rọ̀ wa kò dìgbà tí gbogbo ayé bá jẹ́rìsí fún ọ̀yàn ọ̀ pé a ah, ẹ̀sọ oríire wọn ò ní láti jẹ́rìsí wọn ò ní láti jẹ́rìsí iṣẹ́ ọwọ́ èèyàn ó máa sọ pé a ah, oríire ní parí kìíní fún mi gbogbo ìgbà kí ìgbà téèyàn náà bá ti jẹ́ anábì ní sallallahu alaihi wasallam ó ní wallahu fi auni abidin ma dama al'abudu fi auni akhi mọ̀ṣákálà ni ọlọ́rin tí wọ́n fi bá wa lò níbi aburú pé kó fi mọ̀ṣákálà yẹn pé kó mú wá ní àdọ̀ àf rárá tẹ́yìn bá sì iṣẹ́ ẹbú báyìí ìtú bá kí níbẹ̀ lè yóò tèsì gbogbo àdánwò tó bá kàn yìí ẹnu tẹ̀ẹ̀ṣẹ́ bẹ̀ẹ̀ ẹ̀yin náà ní tẹ́ ṣe àbẹ̀ ọlọ́run kọlọ̀n kó ṣàrẹ̀ ní kọ̀ọ̀kan wa rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin allahumma ansur al muslimina fi kulli makan اللهم انصر المستضعفين من المسلمين في كل مكان اللهم كن قوتهم وانصرهم على أدائك أداء الدين اللهم عليك باليهود وعليك بالنصارى وعليك بالمستهزئين بدينك خذهم أخذ عزيز المقتدر اللهم اجعل كيدهم عليهم اللهم اجعل كيد الكافرين والمشركين واليهود والنصارى واجعلهم عليهم اللهم اجعلنا من الناجحين قوموا إلى الصلاة